إن الحمد لله نحمده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأتيه الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe lọ́rùn fún wa láti pàdé ọba tó ṣe pé pẹ̀lú fífẹ́ rẹ̀ àti kádàrá rẹ̀ ó fi yọ̀ǹda fún wa láti kó jọ láti lè máa bá kíkà tíra pátá ìṣẹ̀lẹ̀ jíjẹ́. شرح كتاب التوحيد في عنكالون الشيخ محمد بن عبد الوهاب رحمه الله nínú tí àwọn tí a ń ká tó kóhùn ìdájọ́ mọ́tò rẹ̀ bí sheikh hasan ali sheikh abdulrahman ali sheikh tí wọ́n ṣe àlàyé rẹ̀ tí wọ́n sọ ní fatih al níbi tí a kà nínú oní ẹni a wà nínú báàbù pẹ̀lú ọ̀rọ̀ nípa pé mẹ́jẹ́ àtìkà wọ̀lìs ọ̀rọ̀ tó wá nípa bí òfin Islam bó ṣe mú ní lílágbára tí mọ̀nà àbàdà lọ́ àìndà ẹni tí mo lè ń sin níbi sàárè ẹni rí ọlọ́wọ́ bá nílò lè ń sìn wọ̀ islam gan ó mú ọ̀rọ̀ yẹn lágbára pípé haram ni tí o gbọdọ̀ dánwò ni báwo wá ní fàkífà ìdá àbẹ̀dẹ̀ bù ẹni tó bá ṣe kó nǹkan wá ń sin ọlọ́wọ́ bá tí ń sin ẹni tó wà ní sàárè nǹkan tó a ti ka àwọn ẹ̀yí àyèsè ọmọ sẹ́lẹ̀ tó bákan náà ní òní. تركنني ولهما عنها قالت بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله ولهما عنها أي عن عائشة رضي الله عنها قالت لما نزل برسول الله صلى الله عليه وسلم قد قلقنا قميصة له على وجهه فإذا اهتم بها كشفها فقال وهو كذلك لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد يحذر ما صنعوا ولولا ذلك أبرز قبر أبرز قبره أبرز أبرز ولولا ذلك أبرز قبره غير أنه خشي أن يتخذ مسجدا أخرجاه قوله ولهما أي البقاء ومسلم وهو يبني عن قوله في آخره أخرجاه قوله لما نزل لما نزل هو بضم النون وكسر الزج أي نزل به ملك ملك الموت والملائكة الكرام عليهم السلام قوله رفقوا بكسر الفاء وفتحها والكسر أفصح وبئ القرآن فمعناه جعل قوله خميصة بفتح المقدمة والصاد المهملة كساء له أعلام قوله وإذا اهتم بها فشفى أي على ودعه قوله لعن الله اليهود والنصارى اتخذوا قبور قبور أنبيائه مساجد يبين أن من فعل مثل ذلك حل عليه من اللعنة ما حل على اليهود والنصارى قوم يخبر ما صنعوا الظاهر أن أبا كلام أبا كلام عائشة رضي الله عنها لأنها قائمت من قول النبي صلى الله عليه وسلم ذلك التحذير ذلك التحذير أمته من هذا الصليء الذي كانت تفعله اليهود والنصارى في قبور أنبيائهم فإنه من القلوب في الأنبياء ومن أعظم وسائل الشرك ومن رحمة الإسلام أن هذا الذي لعن رسول الله صلى الله عليه وسلم فإليه فإليه فاعليه فاعليه تحذيرا لأمته أن يفعلوه مع أن يفعلوه مع مع صلى الله عليه وسلم ومع الصالحين من أمته واستعلأ الخلق الكثير من متأخر هذه الأمة واعتقد واعتقدوه ركبة مفروضات وهو من أعظم السيئات والمنكرات وما شعروا أن ذلك محق محق أن ذلك محبة لله ورسوله نعم الشيخ محمد بن عبد الوهاب رحمه الله الذي ẹlẹ́bìí sọ fẹ́ mú wa òun náà ni ọ̀rọ̀ ìjìnà sí ìbámu pàtàkì ṣàárẹ̀ àwọn ẹni ọlọ́run ọba torí pé kò sí tí ó padà súnyẹ̀ dé ó padà súnyẹ̀ débi pé èèyàn padà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni ṣókò wá ní wọléhùmá àìníhùmá wọléhùmá àìníhùmá. لقد البخاري ومسلم عنهما عن عن لقد عائشة رضي الله عنها هناك حديثك ولقد البخاري المسلم قالت وصبيك لما نزل برسول الله صلى الله عليه وسلم الإمام بن محمد بن عبد الوهاب رحمه الله wọ́n ní ayé àná àìṣà tọrọ bí ọmọ àmì àkọlẹ̀t wọ́n ní àìṣà sọ pé lamma nuzila bi Rasulullah sallallahu alaihi wasallam wọ́n nígbà tí màláìka ikú tó sọ̀kalẹ̀ sí anábì sallallahu alaihi wasallam tí ẹ̀mí anábì súnmọ́ láti bọ́ yatrahu khamisatan lahu ala wajhihi ànábi wa ń ká aṣọ onílà kò ní ojú rẹ̀ fọ̀yìdàkùsánmà gbà tó bá di pé ìgbé ẹ̀yẹ̀ rẹ̀ wàhálà ikú ó bá tó ti rọra fi ànábi sallallahu alaihi wasallam kàṣàfà ha ànábi kò sí aṣọ yẹn kò lójú. فقال ànábì wa ń sọ̀rọ̀ wa huwa kadhalik ó sì wà ní ipò pé ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ntànàbí sọ ni pé la'anallahu al-yahuda wan-nasara ọlọ́wọ́n ńlá náà àwọn yahudi yóò bínú sí wọn gbọ́n jìnnà sí kẹ́ ọlọ́wọ́n bá gbé àwọn yahudi àtàwọn nasara jìnnà sí ìkẹ́ rẹ̀ ittakhadhu qubura anbiya'ihim masajid mọ́sálásí wọ́n ń sọ mọ́sálásí ibi tó máa ń sọ di mọ́sálásí ní ààyè ibi tí àwọn ànábì ọlọ́wọ́ ọba kú sí tọ́ba gbọ́pá ànábì kan ló sùn sí àyè tó kú síbẹ̀ ibẹ̀ ni wọ́n sọ di ààyè ìjọsìn wọ́n ní tálẹ́ sọ̀sọ́lá ní ìbínú ọlọ́wọ́ bá fi ń bá wọn lélẹ́ yìí yóò ṣàǹdírò máa sọ̀nà yú ní tí wọ́n ń ṣe níṣẹ́ yẹn òun náà ni ànábì sọ̀lọ́wọ́ àṣọ́láhùn ní sọ wọn lára ń bẹ̀ wọ̀lẹ́wùlá dárí àìṣà ní tí ìbá ṣe ń torí eléyìí hùn abúrọ̀zà kọ́bùrọ̀ ànájú bá ṣàfihàn mo pínlẹ̀ pẹ́ pé ó abúrọ̀zà kọ́bùrọ̀ hù ànájú bá yọ sàárè rẹ̀ jáde pé káwọn gbéra annahu khashiya an mọ́sídà ni amẹ́rù bá nẹ́bì kò fẹ́ kí wọ́n sọ sàárè òun di táwọn èèyàn wà sọ ìlú tó wà máa jọ́sìn náà lànà lè fi ní pé ká má jẹ́ kí sàárè òun kọ́ hàn wípé àwọn ìdí yẹn náà wà ń bẹ̀. nípa mi tọ́wá sọ pé wà láwùjọ azáyẹ ká ó bùrùzà kọ́bùrùbù níbi ìwáyà mi gbọ́dọ̀ là ó bùrùzà kọ́bùrùbù tí ì bá ṣe pé torí yẹn sàrí ànẹ́bì kò bá hàn ẹni pé ibi tó kú síta sínsìn àbá wó àwọn ilé yẹn pé kí wọ́n dúró ti kẹ́ gbogbo èèyàn máa rí sàrí ọ̀run àbá fẹ́rẹ̀ anáwó kó ṣe àyè tí a sábà mẹ́sìdán àmẹ́rù bà wá pé kọ́ mọ́tò pé àwọn èèyàn wá sọ ìdí àyè yìí tí wọ́n máa wá ti wá máa sin lọ́wọ́n bá ń bẹ̀ tó tún wá máa wá sàdúrà ń bẹ̀ tó tún wá máa tọrọ nǹkan tó ń fẹ́ tó tún wọ́n padà wá máa pè é. النبي صلى الله عليه وسلم ولهما أي البخاري شيخ عبد الرحمن آل الشيخ قبل سنين إن شاء الله حديثي وليتما لهما يعني في البخاري أو مسلم ناني حديثي ولا تري وهو يغني عن قوله في آخره أخرجها ìgbà tí wọ́n ti ní láhùmá òun onídìí sòyẹn ni pé wọ́n ń ṣàlàyé pípé ọ̀rọ̀ yẹn ọ̀dún ní bùkátà sí sátó pé àkàjáwò máa qawluhu lamma nuzila huwa bidummi nun wa kasri za nuzila ay nazala bihi malakul maut yẹn ni pé màláìka kú ọ̀hún sọ̀kalẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam nígbà tí àsìkò kú ànábì súnmọ́ wal malaikatu kiram alayhi salam àwọn màláìka alápọ̀nlé oríṣiríṣi náà ni wọ́n sọ̀kalẹ̀ wọ́n wá bá nẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ yìí tó bá tánú sọ̀rọ̀ sọ́lá fẹ́ kú. qawluhu gbólóhùn tó wà níbi hadith tó ní tafiqa tafiqa bi kasri al-fa wa fathaha wọ́n lè ní tafaqa àbí tafiqa àmọ́ wal kasru afsah kéèyàn ló kásìrò òun lọ dá láwọn jù nínú èdè lárúbáwá. وبه جاء القرآن وإن تتبوى القرآن تصف قال له أنبه ومعناه جعل ثم رنبه جعل رنبه أس في أشنك قوله خميصة نقول خميصة بفتح المعجمة والصاد المهملة كساء له أعلام نقول خميصة ọ̀nà ni aṣọ kan tó ní ìlà lára qawluhu wa idha btamma biha kashafaha ay an wajhihi ìgbà tó bá di pé ìnira yẹn bá tó rọ aṣọ àlẹ́lì kalẹ̀ àlẹ́lì wa ka aṣọ kó lójú ìyẹn ni pé tí kinní yẹn bá ti mú un tí ìnira ikú ní sakaratil maut tó bá ti dé àlẹ́lì ọ̀dà aṣọ bojú tó bá ti wá di pé ó tó rọra fi ànẹ́bì kalẹ̀ ànẹ́bì wa kaṣọ kò lójú sọ ìgbà tí ń ṣe báwọn yẹn ni pé tí ẹni rẹ̀ tí ó tó fàṣọ tí ìnira ó fẹ́ mú tó tó rọra fi kalẹ̀ àwọn ni pé àdìsí ní ká mà níbi kò sí gbogbo ọmọ ànẹ́bì Adam tí ẹni rẹ̀ bá fẹ́ bọ́ kò sí ni kó má rí ìnira ikú bó ṣe lè kọ́ ma ànẹ́bì sallallahu alaihi wasallam òun náà hadith gbé jáde yìí mẹ́rin Bukhari àti Muslim gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha ti ń ṣàlàyé sọ pé nínú Bukhari àti Muslim náà Aisha ṣàlàyé Aisha radiyallahu anha ó lánàbí kú ó gbélé òun ní ìyà ìyẹ̀ láàrin tán sí àyà òun náà lànàbí kú sí ọwọ́ òun gẹ́gẹ́ báyìí náà lànàbí sallallahu alaihi wasallam náà ni ó kú sí òun wá ń ṣàlàyé àwọn nǹkan tó ipe ńgbà tí ẹ̀mí ànábì ń lọ tí ń bọ̀ tó fẹ́ bọ́ tó súnmọ́ láti bọ́ ànábì wa daṣọ bojú tó bá di pé kíní ìnira ẹ̀ ń dààmú rẹ̀ yóò daṣọ bojú tó bá pé kíní ẹ̀ tó sọ́lẹ̀ yóò tó sí ojú ìgbà tó sí aṣọ ń kò lójú àrùn ìgbà yẹn ni wọ́n sọ pé láàrin ọlọ́ olùyẹ̀hùd wọn nasara pé ìbínú ọlọ́wọ́n ba ọba àwọn sàárè àwọn ànábì ọlọ́run ọba wọn ni wọ́n sọ ibi tó ti máa lọ lè sin lọ́hùn ẹni yorùbá yìí ànábì ń ṣàlàyé anamá ń fa àìlẹ́mì ìfìlàdàlì ntala ànábì ntànábì sọ ní kẹ́kẹ́ tí bá ń ṣe irú ẹ̀ tí ń dẹrù rẹ̀ wò hàlà àìlẹ́yìí mìnàlá àìlẹ́tì máa hàlà àìlẹ́lì yahudi wà nàṣọ́ra irú ìbínú ọlọ́run tí wọ́n ní ó ṣẹlẹ̀ sáwọn Yahudi àtàwọn Nasara ọ̀hún ni ó ṣẹlẹ̀ sẹ́niyẹn náà ó ní pé kí wọn wá lọ sí ìsàlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kí wọn nípò ń lọ lè ń ṣàdúrà wọ́n ní gbọ́dọ̀ tó wà ní hadith tó ní ń ṣọ́ wa lára ń ṣọ́ àwọn èèyàn lára níbi tí àwọn Yahudi ṣe wọ́n ní al-zahir wọ́n ní tó hàn níbi ọ̀rọ̀ yẹn tí ẹ bá wo zahir al-hadith yóò rí pé hada kalamu Aisha anna hada kalamu Aisha yóò rí kọ́rọ̀ Aisha ni radiyallahu anha yẹn pé Aisha ló sọ̀rọ̀ yẹn yẹn pé ẹnu pé yuhadhiru ma tọ́pánà ìgbà tó akọ́rọ̀ àná ìgbà ni yìí ni uhazirukum ma sana'u àmọ́ àyíṣà ni sọ pé yuhaziru ma sana'u ànábì ń sọ àwọn ìlara níbi nǹkan tó ń ṣe lẹ́ànàha tìrìpíà àyíṣà radiyallahu anha fa'imat min qawli an-nabiy sallallahu alaihi من هذا الصنيع الذي كانت تفعله اليهود والنصارى يكون تاو النصارى àtàwọn yahudi tí wọ́n ń ṣe káwà àlèhùnmà nẹ́bí káwọ́ mọ́dánrú ẹ̀wò fi quburi anbiya'ihim níbi sàárẹ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba fa innahum min al-ghuluwi fil anbiya àṣejù nẹ́bí rẹ̀lẹ́ jẹ́ nípa àwọn ànábì ọlọ́wọ́n ọba wa min a'zami al-wasa'ili ila al-shirk nínú àwọn ọ̀nà tó tóbi tí ma ń mú yẹn dédìí ẹbọ ni wa min ghurbati al-islam wọ́n ní ẹ máa wo bí islam ṣe jẹ́ àjòjì tó ṣe páwọn èèyàn ọ̀dá islam má wọn ọ̀dá màmá má ana hadha alladhi la'ina rasulullahi sallallahu alaihi wasallam fa'ili ntánàbí làánà àwọn tí ń ṣe tánàbí ní ìbínú ọlọ́wọ́ ma bá ẹni tí ń bá ń ṣe irú èyí ó sì rí pé yẹni àwọn èèyàn wọ́n yẹni tahdiran li ummati tó sì pé ọ̀rọ̀ yẹn anábìbí ṣọ́ọ̀lì ọmọ yìí lára ni a ń yẹ fàálù ọmọ àwọn sallallahu alaihi wasallam tí pé ẹ gbọdọ̀ ṣe pé mi bí islam ṣe wá dá orú tó táwọn èèyàn dá màmá tí mùsùlùmí yáyàkúyà àwọn èèyàn sì di pé wọ́n ń ṣe nǹkan yìí tánàbí ni ẹ má ṣe fún mi wà máa salihina min ummatihi tó ní ẹgbọ́dọ̀ ṣe fẹ́ ní eré kán nínú àlèhùmọ̀ mi tẹ́bá rí kẹ́nìkan yẹ ní eré ọjọ́ ìwòlé ọlọ́run gbogbo tó bá lè mú kọjẹ́ ẹ gbọ́dọ̀ kò lè tó ní Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n ń kọ pé ẹ má ṣe fẹ́ mi mo túmọ̀ sí pé ìyín kọ pé ẹ ṣe fún ẹnìkan kan nù àwọn èèyàn wá pọ̀ ìbámu ìṣèpè tí wọ́n ń ṣe nu ní mùtà áàkiri áàrí ìlúmà nínú àwọn tí wọ́n padà wá nígbẹ̀yìn nínú àlùmọ́ ànẹ́lì wà ìtẹ̀kọ̀dúhù kọ́dà àwọn ládìí ọkàn pé kúrbẹ̀ tán mìíràn kúrbẹ̀ ìpè táwọn ọmọ fi gba ni ìyá ń lọ sí ìsàlẹ̀ ìlágbájá àfa ìlágbájá kọ́dà àwọn ẹlòmíín wọ́n di ìgbà dẹrù wọ́n lọ sí ìsàlẹ̀ àwọn ẹni ọlọ́run torí eléyìí ara tí o fi mọ̀ pé Islam ọwọ́n lórílẹ̀ ayé nù tẹ̀kí ń gbà pé gan àwọn kan bẹ àwọn lékéwù kan wọ́n máa ń dídì lọ Abẹ́òkúta lọ́dọọdún lọ́dọọdún wọ́n máa ń kóra wọn lọ bí sàárè sàárè ẹni tó ń pè lẹ́ni ọlọ́run ó kóra wọn lọ́bẹ̀ mo kéré díẹ̀ ń gba àwọn ìkéré púpọ̀ náà ọdún kan mẹ́wàá lọ àṣẹ ìdíwọ́ àṣẹlẹ̀ àwọn lékéwù wa kú lọ gbáà àtọ́dún wọn ò ti débẹ̀ mọ́ tó apẹ́ ìṣèbá ni tí kí ló dé táwọn èèyàn lajẹ́ ẹ mọ́ tó apẹ́ ìṣèbá ni kọ̀ọ́yẹ́ káwọn èèyàn jáwọ́ kó ń bẹ̀rẹ̀ kọ̀ọ́yẹ́ kẹ́ jáwọ́ ẹ̀kọ́ tó máa lọ náà ni ẹwúrú tó ṣẹlẹ̀ ní hajj ní ọdún tó lọ èyí wọn ò túmọ̀ sí pé wọn ò tó ní ṣe hajj ní ọdún yìí ṣe bí lẹ́yìn ìgbà wọn tó ṣe ń múra ti sí visa ń múra tán ti lọ ń múra lẹ́yìn ìgbà wọn so ògùn ṣe máa ṣe nù àbúgbà tí wọn ti ṣẹlẹ̀ ẹnìyàn kò wọn ò lè lọ máa kankura ọjọ kọlá àwọn lọ bẹ̀ náà tò ń tẹ́sí mọ̀ pé àwọn èèyàn lọ ní dán tọ́lọ̀ wọn ọ̀ràn wọn wò ló pé wọn máa di gbádẹ́rù pé wọn lọ síbi sàárì ẹnìkan kódà kẹ́ni ń jẹ́ ni ọlọ́run yóò gbọdọ̀ dé díẹ̀ kódà sàárì ànábì sallallahu alaihi wasallam náà là ń sọ pé ànábì ń sọ pé ènìyàn ẹ má wà máa wá sàdúrà níbi sàárì mi o ẹ má wà máa sàdúrà níbi sàárì mi o qala al la ó ní wà huwa min a'zami sayyi'at inú aburú láńlá ni wal munkarat inú tó tóbi tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ni náà níta bá ń pariwo ipe sàárè sàárè olùwọba subhanahu wa ta'ala kò gbé kalẹ̀ ní àyàdúà kẹ́lẹ̀ lọ lè tọrọ nǹkan tẹ́ ń fẹ́ nítorí yẹn máa lọ síbi sàárè fún ní kí mo fẹ́ lọ lè sàdúà fún lágbájá kọ́ sàdúà fẹ́ ni ó ní sí ọ wọn ò lè rí kankan tó lè ṣe fún ọ sókè ọmọ lọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó ní agbára ni lọ́bẹ̀ pé lẹ́ṣẹ̀ ńlá ni pé yóò padà súnyàn débi ẹ̀bọ bí ọba ṣẹbọ lákọ̀ọ́kọ́ yóò padà súnyàn débẹ̀ ọlọ́kùnrin ṣàṣàánú fún wa wà má ṣe irú ọláwọn ìṣẹ̀lẹ̀ fúra náà torí pé kí ni anna dhalika muhadatu lillahi wa rasuli àwọn yọ̀ọ́ pé ìtayọ̀ àlá iṣẹ́ ọlọ́run ọba ni iṣẹ́ òjíṣẹ́ ni qala al-Qurtubi alimami Qurtubi sọ báyìí pé fi ma'na al-hadith wọ́n ní níbi àdìsá kàyí wọ́n ní wa kullu dhalik wọ́n ní gbogbo eléyìí laqat'u àwọn nǹkan tó lè gbé wa dé ila ibadati man fiha tí yóò fi máa sin ẹni tí mẹ́nu sàárè yìí ìwé tó bá lọ bẹ̀ lónìí tọrọ lè tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kó tó lọ ọjọ́ kejì ó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ìgbà tó wáyá wá rí nǹkan òun tó bá yá ọ̀padà níjẹ lọ lè dúpẹ́ dákùn ta lè yàn dúpẹ́ fún ẹni tó ti kú tí ò rí ọ tí ọmọdé ń ṣẹlẹ̀ kọ̀mọ́ tí ń ṣẹlẹ̀ kò rí ọ ọlọ́run lè dúpẹ́ fún ìyàtọ̀ rẹ ò yàtọ̀ sí ìyàtọ̀ ẹni tó lọ sí bí ògún ìdí àpáta àpáta tí ò rí ọ tí ò gbọ́ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ti kú náà so òun ni pé irú eléyìí Al-Imam Qurtubi ní yóò padà wá di pé ni wọ́n padà máa sìn ín wọ́n padà máa di pé bàbá kò ní padà sọ pọ́ lọ́hùn sàánù mímọ́ níbi sàárè bàbá tí mo wà yìí yọ padà dípé bàbá yìí bàbá sàánù mi àfa làgbọ́jọ́ sàánù mi tó òun ni pé káàní sábà fi ìbá ó ní tọ̀ ìlà ibadati man fiya kama káàní sábà fi ibadati al-asnam ṣẹ̀gbẹ́ tó fa ntí ẹ̀sìn òṣàfihàn láyé náà nù ìgbésàárè tóbi ìgbé àwọn èèyàn ńláńlá kan tóbi pé ah, èèyàn ńlá ni wọ́n sàárè bàbá kínní ni nítorí padà dẹ́bọ̀ nù tó padà dá òòsà kalẹ̀ láta ìzà manat àti ẹni yàrúkọ àti nasra naam yìí sheikh abdulrahman al-sheikh ó ní la farqa kò sí yàtọ̀ bina ibadati al-qabri pẹ̀lú kíyàn ọmọ lọ lè bọ sàárè kíyàn àti ìlọsíbi ìdí òsà àtẹ́ntọ́ kọrí sọ́sùn tó lóun náà di omi àtẹ́ntọ́ kọrí wà lọ́rin tó lóun bọ̀ wá sàrí àfà lágbájá gbé sàrí àfà kiri là ń lọ nǹkan kan náà jọlọ ẹ méjèèjì ẹlẹ́bọ jọlọ ẹ méjèèjì wàtà àmàlà qabula Allah ta'ala an wàtàámẹ́lì kọ́wùlá lọ ìtààlà wọ́n ní kún kálukú náà ẹjẹ́ kájọ ọrùnú yẹni kí ṣe fẹ́ mú ẹ̀ríwánu wàtàámẹ́lì ronú sí kọ́wùlá lọ ìtààlà gbólóhùn ọlọ́run àìnàdí yìí Yusufa in tí ó sọ nípa anábì Yusuf bẹ́ẹ̀ ni àkó àìsùn kọ́ọ̀lì ìgbà tí anábì Yusuf sọ pé tó ní pé wàtàbáàtù millata àbáyé Ibrahim ó lé mi anabi yusuf nínú ẹ̀wọ̀n náà títí sọ̀rọ̀ wọn o ó ní èmi yusuf mò ń tẹ̀lé ìlànà àwọn bàbá mi àwọn bàbá ńlá mi ibrahim anabi ibrahim wa ishaq anabi ishaq wa yaqub àti anabi yaqub wọn ni ma kana lana an nushrika min shay'in ó ní kò lẹ́tọ̀ fún wa kọjá pé àwọn yìí àwa tá a yé àwọn ọmọdọ́mọ ànábì ọlọ́run ká ṣiṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run mi ń ṣe pẹ̀lú nǹkan kan nǹkan kan ó ní nǹkan kan àgbọ̀dọ̀ fi ṣe bọ́ sọ́lọ́run ìtumọ̀ nǹkan kan sheikh abrahamu ní nakrotun ike nakra nù tí ń jẹ́ nakra ní pé indefinite náà ni kò dákọ̀ pé gbogbo nǹkan nínú èdè lárúbáwá tó láì sí mú nakra wá fi síyá kè náà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe wá mú bọ̀ ẹ ti kọ́kọ́ sọ pé nǹkan kan ò rí bẹ́ẹ̀ máa ń ká nàlà lẹ́yìn pé wọ́n ti kọ́kọ́ múná fún ìwà ẹni pé wọ́n fi lé ọ̀rọ̀ lọ ipe ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò rinlẹ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ tí ò rinlẹ̀ ni tó fi lé ọ̀rọ̀ pé tó fi nẹgẹ́tì ọ̀rọ̀ ntí nákàrà bá wá lẹ́yìn ìgbà wọn tẹ̀ ẹ́ mú kó la ṣèrèké gbogbo ẹwọ náà ni ó kó sínú yẹn pé anábì anábì Yusuf ó ní gbogbo lẹ́tọ̀ fún wa ká ṣe bọ́ pẹ̀lú nǹkan wọ́n bí pé àti òsà ní àti èèyàn ní wòlíì ọlọ́run ní ànábì ọlọ́run ní màláíkà ní kódà màláíkà yẹn gbọ́dọ̀ fi ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn ànábì ọlọ́run yẹn gbọ́dọ̀ fi ṣẹbọ pẹ̀lú ọlọ́run inú lè máa bí ẹlòmí pé áá ah, ah, kábọ̀ wá sí ibi sàárẹ̀ àwọn ẹni ọlọ́run ó tó wá dákọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run ti bẹ́ẹ̀ lọrin bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ <laughs> ìyàtọ̀ kò sí pẹ̀lú ẹni tí ń lọ sí Ọ̀ṣun sẹ́ẹ̀ tó ló ń lọ dé sí i ń lọ sí bí ọ̀ṣun mo fẹ́ lọ dé tọrọ nǹkan nídìí ọ̀ṣun tẹ̀sí gbaná ládàjọ pé ah, ah, ẹlẹ́bọ̀ ni ọ́ bẹ́ẹ̀ lẹ́nu tó ń náà bá dágbére tó àbújáde ńlé wà ló ń lọ sí sàárì àfà lágbájá ńlọrin àbí nílùú kan ìdèdè kan náà lẹ́bọ̀ yín lọ́dọ̀ ọ̀rọ̀ wa torí pé kí ni aya yìí wọ́n ní máa ká nìlànà an nushrika billahi min shay'in oníkọ̀lẹ́tọ̀ fún àwàṣẹ́ ẹ̀ kọ̀lẹ́tọ̀ fún mi èèyàn kankan kó fi nǹkan kan ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá bí nǹkan ṣe wù kó èèyàn ni àlejànà ni màláíkà ni ànábì ọlọ́run ni ó jẹ́ wòlé ọlọ́run ni òkúta ni gbogbo nǹkan yìí òun yìí ṣẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ atomi atodo gbogbo ẹ̀yẹ́yẹ́ ẹ̀dá ọlọ́run ọba ni òkúta irin ẹ̀dá ọlọ́run ọba ni sọ kí wá ní yàtọ̀ so òun ni pé mùsùlùmí agbọ́dọ̀ jìnnà sí ìmọ̀ pàtàkì pàtàkì òkú pàtàkì sàárè qawluhu sheikh abdulrahman al-sheikh wọ́n ní gbólóhùn tó wà nínú hadith tó ní walawla dhalik tí ìbá ṣe nítorí yẹn ay ma kanu yahdara tí ìbá ṣe pé ní tí a lẹ́sọ̀rọ̀ sọ́lámù ma kanu yahdara ní tí a lẹ́bí ń ṣọ́ra fún min ittikhadhi qabri nabi sallallahu alaihi wasallam masjidan kíkẹ́ máa sọ mọ́sálásí ànábì di bí kò ti máa lọlé sí lọ́hùn la abraza qabrahu ànábì ọba ṣàfihàn sàárè rẹ̀ wa ja'ala ma quburi sahaba àwọn ọba fi sàárè rẹ̀ náà sí pẹ̀lú àwọn sàárè àwọn sahaba alladhina kanat quburuhum fil baqi' tó ké baqi' ni sàárè wọn wà ìlà kan yẹn pé ìdí kan ìdí nínú tó wà ní hadisi mi náà tí ìgbà tí wọ́n àdé sọ̀sọ́lámù kú tán sallallahu alaihi wasallam tó wá di pé àwọn èèyàn ń wo pé bó lásìn sí nígbú ọ̀rọ̀ yìí Aisha radiyallahu anha òun tẹ́ ń dá arú ọ̀rọ̀ yìí kalẹ̀ kí àlejò sọ báyìí wọ́n ní tọ̀ àkọ́kọ́ nù tó bákan anbiya la yunqal أو لا ينقلون من مكانه الذي ماتوا فيه أو كما قال ó láwọn ànábì ọlọ́run fún ọ̀rọ̀ kì í gbé wọn kúò níbi tí wọ́n bá kú sí àbí kò jẹ́ pé nàmá ìfànú fi mẹ̀gáàlì yìí àwọn kàmà kọ̀ kí wọ́n bá kú sí náà ni wọ́n máa ń sin wọ́n sí àwọn bá kiri ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bó ń sọ̀rọ̀ yẹn ní à ah, ọ̀rọ̀ parí àti kò tó kú sí náà ni a sì ń sin tó sì kú sí ní yàrá Aisha ọ̀rẹ́ ọ̀rọ̀ àná wọn wá wò pé tọ̀ ọdẹ ní ká wó àwọn yàrá ìkásí tí àyè àmọ́ ọ̀rọ̀ kejì sí àìsàn aṣọ wípé ha ànábì máa sí pé o wípé káwọn èèyàn máa sùn àdéhùn tó máa bẹ lọ́hùn tó máa sàdúrà tó máa ṣe gbogbo ẹ̀ ká máa sùn tó máa sin lọ́hùn ànábì ṣe pé sọ̀rọ̀ ni àdéjì kìsàrí bó ṣe wà náà láti fi kalẹ̀ tó fanù tó fi sàrí àdéjì sọ̀rọ̀ sọ́lá kalẹ̀ nílẹ̀ Àìṣà radiyallahu anha kẹ́ni kan wá dé lónìí kan ní àwọn ọmọ sìnkú sínú yàrá nígbà òkú tó bá ti kú ẹn ká sí wọ́n sínú yàrá sírí sàrí ànábì ìṣòrí yàrá wọ́n sí sí ọya mú èrì tẹ́ lè sí sí wá àbíbàbá yín àbáfà yín ó ju àwọn sàájú ànábì sallallahu alaihi wasallam lọ tí wọ́n ń gbé ogun lọ sí síbà kẹ́ẹ̀ sobí láti mà pípé ilé òkè iṣẹ́ rí fún ọ tọ́ba tó sọ pé ti Abubakar àti Umar ṣé ìwọ jẹ́ Abubakar sí wọ́n jẹ́ Umar jáde kó sọ pé wọ́n jù wọn lọ abẹni tí ó bá jáde tó ní àwọn afáwà yìí jù wọn lọ àbọ́ ti ẹ̀jọ́ wọn àbọ́ tó lè dé wọn so nílẹ̀ fi mọ̀ pé ọ̀rọ̀ yẹn kò jọ rárá kí wọ́n fi tí ó ṣẹlẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n wá fi wé tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn àfáàyìn ẹ wá tó wò Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀rọ̀ tó sọ pẹ̀lú ìpínlẹ̀ ńlá tó alẹ́bí tó wá tó ń bẹ lọ́wọ́ nígbà tí ó tún kú náà ni ó pé Allahumma la taj'al qabri wasanan yu'bad ikọ̀ lọ́wọ́ mọ́jẹ́ kí sàárè mi kó di òsà ẹ̀wọ̀n kan yu'bad táwọn yọmọ wa bọ́ tó wọ́n sìn tó wọ́n sìn ó mì pé kódà kéèyàn jẹ́ wòlé ọlọ́run táwọn yẹn bá ti ń wábẹ̀ wá ń sin lọ́run ó ti kí so náà ni táwọn yẹn bá ń sọ pé kò sóòsà ń lọrin òsà ń bẹ ń bẹ gbogbo sàárè táwọn yẹn bá ti ń lọ bẹ̀ náà lọ lè ń tọrọ nǹkan bẹ̀ òsà ni wàláyà àfi ká tètè ya dínà rẹ̀ fáwọn èèyàn ká mẹ́jì kan wá mọ́ ẹ sọ kọ́kọ́rọ́ sí wáyé kí ló dé kò sáyè mọ́ ẹ mọ́wàá mọ́ mọ́wàá mọ́ gbogbo alẹ́ kájọ lọ lè kà irú kéwù là ń ké lọrin gan tẹ́bí kéwù lẹ́tẹ́bí tí làlá tẹ́síwájú yìí ẹ̀yin náà lọ lè rà ẹ lọ lè kà á kẹwa tírèsì rẹ̀ sí ibi inú àdíṣì sábà ló wà tí ò bá sí bẹ̀ kẹwa fọwọ́ rẹ̀ wá mú pé òkúrọ́ ní kẹyìn òkúrọ́ yìí àdíṣì Ànábì sallallahu alaihi wasallam là ń kà fúnra wà yìí nìsín Ànábì máa ń bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ o bẹ́ẹ̀ wá ní gbogbo ẹni tó bá lọ sí mẹ́ka tí bá ń sọ fún ọ pé mo rí sàárì ànábì mo gẹ́ ní ẹ̀ pẹ̀lú ojú méjì láì fi ṣe gẹ́ ní òkúrọ́ ni òkúrọ́ ló ń tọ̀ ẹni tó bá ní bí ṣe sẹ́yìn mo ṣe gẹ́ ní ànábì báyìí mo sẹ́yìn dà rẹ̀ báyìí mo ṣe ṣe irọ́ nípa òṣìṣẹ́ ń tọ̀ tó lóhun sẹ́yìn dà sàárì ànábì sọ̀rọ̀ mọ́ ọ̀sán náà tó bá ti dé bẹ́ẹ̀ àwọn àwọn àwọn àwọn ọlọ́pàá wọn dùn ní hẹ́kìhẹ́kì wọ́n mọ̀ lé ni lẹ́yìn náà tó bá ti wá lé ọ tó bá kúrò wá sìkò ilé èèyàn bílà ọkàn máa wúlọ ọkàn ni wọ́n ti fi géètì sí i lẹ́yìn náà kí wá tún ṣe géètì kí tóun gẹ́gẹ́ ló ń wò ilé mẹ́ta ògiri òkèlè kan máa parọ́ pé adébẹ̀ àṣìbá yìí àbí ìkan táwọn ṣí à ń gbé kiri tí wọ́n ní sàrí ànábì nì tí wọ́n lọ lè tẹ kọ́bùrù rẹ̀ sí ìtọ̀lá irọ́ àwọn ni wọ́n ti sáré fún wọn kọ́bùrù àwọn èṣù àwọn òòṣà wọn tí wọ́n ń bọ àwọn òòṣà tí wọ́n tó ń bọ nìyí òfin ti tàbí sallallahu alaihi wasallam so òun ni pé anẹ́sọ̀ sọ́lá ń sàdúrà àdúrà ni gbogbo ẹ tó ń gbọ́ bá fura tó já tó bá di káwọn èèyàn wọ́n dandankudanwò mi sàárè gbogbo ọ̀nà tí wọ́n fi ní dandankudanwò lọ ẹ̀kọ́ sán ipe yìí ní jẹ́ ọlọ́run o àbí kó mọ pariwo gẹ̀yìn ara lu ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run gbogbo tí ń bá kú gbogbo ẹni tó bá lọ́wọ́ fọwọ́ ra mí la kò ní dáa fún kábà wọn wí bẹ́ẹ̀ sẹ̀gbáwọn èèyàn wọ́n kawọ́ ni ọmọ sọ́kalẹ̀ pé so tó láti rí pé ibi pé ah irú wá kó bẹ́ wọ́n ń fa sàárè rẹ̀ wọ́n ti sọ di yìí wọ́n fa wọ́n fa òkú rẹ̀ wọ́n fa ṣe bá ti ya pọ́ sí mẹ́nìkan la nílọrin yìí rí ọlọ́ni òfin kan já fáwọn bọ́lẹ̀ wọ́n já pọ́ sí mọ́ láni wọ́n ti fa pọ́ sí kàkàkàkàkà àwọn ti ya apá ọ̀tún wọ́n ti ya òsì ah! kí lọ́ba wọ́n jẹ́ àlùbáríkà rẹ̀ yìí náà ẹ̀dá kan ẹ̀yìn bí yẹn wà láyé gan òní jẹ́ àlùbáríkà rẹ̀ kátó wá ní ojú kú ẹni tẹ́ gbé tẹ́ wẹ̀ tẹ́ fomi sí lẹ́nu tó mi ń dàbọ̀ wálẹ̀ zùúrù lálẹ́ ní àlùbáríkà rẹ̀ ẹ̀yìn náà lẹ gbé aṣọ rẹ̀ lẹ lọ ọmọ ẹ tó lọ kókó ẹ tó di mọ lọ́rùn ẹ fi fún lọ́rùn ẹ dìnnú sàlẹ̀ ní ẹtú ẹtú ẹtú sóun ni ẹ di okùn lẹ́sẹ̀ ẹ di rikidi ẹ lọ jàlùbáríkà àlùbáríkà tó lọ kéde ìhùn ti ẹ pé gan ọ̀hún ẹ tó ti kú lọ́rùn jàlùbáríkà rẹ̀ àdúrà ilẹ̀ ní ìdí àdúrà láti ṣe fún ìsìnkú àlùbáríkà rẹ̀ lẹ́nu lè jẹ́ so nǹkan ọkọ̀ mọ́ṣá sànú fún wa ìpàtàkì sàárè ìpàtàkì òkú àdánwò lálá ni غير أنه قوله أرى الشيخ عبد الرحمن على الشيخ ولا غير أنه خشي أن يتخذ أن يتخذ مسجدا وروي بالفتح الحاء الخاء an yutakhadha aw an yattakhidha wa dumwa àbí an yutakhadha aw an yattakhidha fa'ala al-fath kun tó bá wá ní fatih kun tó bá gbé fatih alágbé wa yakunu يعني هو الذي خشي ذلك صلى الله عليه وسلم ثم يتخذ أجل أن النبي صلى الله عليه وسلم يرمبا يرمبا كان يوم أصطاري وندي تتوامل ليس يبوه وأمرهم أن الواقع ولا شيء أن يدفنوا في المكان الذي قدر فيه بمتن باقوس جدًا ذلك يسمسي وفي رواية للدم ثم تقول الدم لو من يتخذ يحتمل أن يكون صحابة ولا تقام صحابة هم الذين خافوا أو لرمبا أن يقع ذلك من بعد الأمة بكين يموع من شله يدعو على الأمة pé kí ló làwọn kan náà mùsùlùmí kan máa dánrú ẹ̀ wò wọ̀lẹ́m yubẹ̀rẹ̀ àbí wọ̀lẹ́m yubrizu kọ̀bùrà wò náà ni wọ́n wáyé kí sáré rẹ̀ wọ́n hàn kọ́ṣíyàtàn àyìnyá kọ̀ àìdáríkà bèbá ìlúkùnmá kọ́mọdé pàwọn èèyàn padà máa lè ṣe bọ́ níbẹ̀ wọ̀lẹ́wùlá agolúwàn ní ti abdá àbí bímá abúdá wà áwù mílẹ̀ bímá abúdá pẹ̀lú pa nẹ́bí ti fi hàn wà áàdà nẹ́bí tó pààrà mílẹ̀ náà yí ìkọ̀ wà tàbír àti ilé nìjìnà mílíù níbi ká máa wà máa wá ṣerú ká báyìí bí sàárè wọn máa máa sàdúrà ń bẹ́ẹ̀ wà láàánà fàáìlà ànábì sí làánà ẹni tó bá wá ń ṣerú ẹ̀ ànábì ní ọlọ́wọ́ bínú tó ń tọ̀ sórí eléyìí iná ni n tó fi di pé wọn ò fi fi sàárè Ànábì sallallahu alaihi wasallam tó ò fi kí àwọn èèyàn máa rí níta gbangba látara pé wọn fẹ́ káwọn èèyàn kọ́mọ wá ṣe bọ níbẹ̀ kọ́mọ wá bẹ Ànábì kọ́mọ wá pé Ànábì tó ti bí wọn ṣe rí náà tẹ bá lọ síbẹ̀ tẹ bá lè wo àwọn tí àwọn mùsùlùmí máa ń dánwò ní níbi sàárè Ànábì sallallahu alaihi tó akẹ́bá fi wọ́n lẹ̀ ní àtúntò máa dánwò nírọ̀rùn àbáwọn àwọn tẹ́lẹ̀ àwọn mọ̀tọ́wà àwọn kọ́mọ ilé wọn ni pé àbí hajj hajj hajj hajj tó bá lọ lẹ́sà lọ́wọ́ nílẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ lẹ́sà òun lẹ́sà òun wọn ni kọ́ bọ́ síbi ọ̀rọ̀ ibi mímbà rẹ̀ wọ́n mọ̀ sọ pé bọ́ síbi mímbà rẹ̀ ẹni pé ẹ̀yìn yẹn ibi tó ń tà nẹ́bí yẹn ti sàdúrà ẹ̀ nílọ bẹ́ẹ̀ anẹ́bí ni bayna mímbàrí wà bayti rawdatun min riyadil janna anẹ́bí láàrin ilé mi sí mímbàrí sàdẹ́bí ni àbàtà àlìjẹ́nà ni ẹni pé ẹmọ tọrọ tẹ bá fẹ́ mbẹ́ bẹ̀rẹ̀ wọ́n àmọ́ darí àyẹ̀rọ pé bẹ̀rẹ̀ ti lọ sàdúrà yàyẹ́kọ́ yàyẹ́kọ́ yàyẹ́kọ́ hajj hajj hajj hajj kọ́lá lè lónìí ni wọ́n fẹ́ràn ànábì àwọn ọ̀tá ànábì náà nù wọ́n tá ànábì wọ́n tó tá ànábì kankan wọ́n fẹ́ràn ànábì kankan wọ́n tó fẹ́ràn ànábì tó wọ́n á ṣe bọ́ níbi níbi sàrí sallallahu alaihi wasallam náà níjọ́ kan Hasan tó jẹ́ ọmọ Ali radiyallahu anhu ẹni wá lọ síbi torí nígbà tí a ní sọ sọ́làm níbi ilé yẹn àwọn kótókótó kankan bẹ́ẹ̀ àwọn bíi ihò nígbà yẹn wọn ò tí ì kọ́ ògiri ń sí ẹni wá yọjú níbi ihò ohun sàríà lẹ́sọ̀ lọ́ọ̀ sọ́làm ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo ń pariwo bí Hasan ṣe pinnu Hasan ní káyì pé máa ń ṣàdúrà mẹ́rin kó mẹ́rin wọ́n á fà padà ó wá ní èmi mo gbọ́ tí alẹ́ sallallahu alaihi wasallam sọ pé ìnàmá ẹni sallu alayya aynama kuntum ìnàmá salatukum tasiluni aythuma kuntum pé ẹ pé mọ́wùlẹ̀ yọjú kọ́ àwọn olè mọ́ ya Rasulullah salamu alayka ya Rasul jòkó mi tó bá jòkó náà tó bá wà wọn náà wà ní tó yóò wọ bẹ̀rẹ̀ ó ní ọ̀rọ̀ tí mo ń sọ fún ọ yìí mo gbọ́ lẹ́nu bàbá mi Àlì àìlè rọ̀dí ọmọ àìlèwọ́n wá sọ fún mi pé n tí anẹ́sọ̀ sálàmù sọ fún òun sòwò náà ni pé àwọn ìpín wòyàn gbogbo tó bá dé sàwùjí lónìí wá lọ sí mọ́ka tó bá lọ orísàrí ànẹ́bí òkúrọ́ ni ọ́ ni mo wá rí báyìí a ah, mo wá yọjú kọ́lẹ̀ lómi òní mo ti lẹ́rọ ń pò bẹ́ẹ̀ irọ́ ni irọ́ náà ni So, òun ni pé gbogbo àwọn nǹkan yìí asọ́dún ni asọ́dún ni Ànábì sallallahu alaihi wasallam náà ni Imam Qurtubi rahimahullah wọ́n bá wúgbà àdúrà Ànábì sallallahu alaihi wasallam àdúrà tó ṣe wọn wa ja'ala fi qabrihi bi thalathati al-judrani ó ní sàárè ó ní ilé mẹ́ta yẹn ni pé ògiri mẹ́ta lẹ́yìn ìgbà tí ilé Aisha wà tán wọ́n tó wá mọ ògiri kan wọ́n tó mọ ògiri kejì wọ́n tó mọ ògiri kẹta ìgbà wọn náà fẹ́ǹsì yẹn gan ni so wallahu a'lam qala al-Qurtubi al-imam al-Qurtubi sọ pé wòlẹ̀ hàdá balagha al-muslimuna fi saddi zari'ati fi qabri nabi sallallahu alaihi wasallam imam Qurtubi ní pọ́tí kú láti nǹkan 500 nǹkan bí ó tó nǹkan bí 900 years imam Qurtubi ti kú nìsìn ọwá ní náà ni àwọn mùsùlùmí wọ́n máa ń ṣe àṣe wọ́n máa ń mú ọ̀rọ̀ dógóńgó yẹn nípa máa ń tẹra gan fi saddi zari'ati fi qabri nabi sallallahu alaihi wasallam wọ́n máa ń wọ́n yẹ ní kí wọ́n máa ń lé àwọn èèyàn ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu o àwọn mùsùlùmí ní àmójútó nípa pé wọ́n wò pé ẹ ní sẹ́bọ níbi sàrí ànẹ́bì yìí fa kíni fa'allu àbí fa'allu hitani turbatihi wasaddu almadakhila ilayha fa'allu hitani turbatihi wọ́n ní gbogbo àwọn ara ògiri tó ṣe pé ó jẹ́ ògiri sàrí ànábì sallallahu alaihi wasallam wọ́n di gbogbo àwọn ihò tó wà ńbẹ̀ wọ́n di wọn fi káwọn èèyàn máa rí yọjú irú wọn ò tí ì díngbà tí ẹni òun fi yọjú ò tí Hasan ń sọ fún pé káì kí lọ́lọ́ lè ní yọjú tó ń pariwo mi sàrí ìkún nìsín tí wọ́n jà ẹlú ha mọ̀ṣídàkọ̀tàn ní kọ́bìrì sallallahu alaihi wọ́n wá ṣe àwọn ògiri kan sí pé kó ògiri òun lẹ̀ mọ́ sàárẹ̀ Ànábì sallallahu alaihi wasallam thumma bàbá tó yá khafu ẹ̀rú ń bà wọ́n an yutakhadha mawdi'a qabrihi qiblatan káwọn èèyàn mọ̀ wá tó máa sọ bí tí sàárẹ̀ Ànábì wà kí wọ́n sọ bí tó máa kọjú síbẹ̀ kí òun idha kana mustaqbalu al-musallin tí sàárẹ̀ bá wà ní ọ̀kan ibi táwọn èèyàn ti máa ń kírun pàtàsọ́wọ́ra sọ̀láàt ilé yìí tó mọ̀ wá fi àpọ́tò yẹn tó pé ìrún gẹ̀gẹ̀gẹ̀ náà mọ̀ wá kí sí bẹ̀sọ́rọ̀ tẹ̀lẹ̀ ìbáàdà tó pé gbogbo ẹgbẹ́ tí máa ń kí gẹ̀gẹ̀ náà akọjú sí fabanáwó jìdàráyì min rukunai alqab ashimaliyayi wọ́n wá ma ògiri ńláńlá méjì kan tí a gbọ́ tí kọ́kọ́ mọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi dí ọ̀kan kan tí àwọn yẹn máa ń gbà yọjú o wọ́n wọ́n pé à bí ojú ilẹ̀kùn tá a dì í ògiri tá a fi dì yìí àwọn èèyàn kìíní yìí náà wọ́n tún padà lé sọ́ọ́ di pé wọ́n mọ̀ kọjú síbẹ̀ bí òun wọ́n wá mọ ògiri ńláńlá méjì sí ọ̀kan kan min ruknay ní ẹ̀gbẹ́ sàárè lẹ́gbẹ̀ẹ́ shamaliyayn ẹ̀gbẹ́ ọ̀tún méjèèjì wàhárọ̀ fún ọmọ wọn wá yí wọ́n méjèèjì ń kó hatta ìlàkọ̀yà aláàzáwìyẹ́tì mùsálẹ̀sà ó wá pàdé ara wọn ìhògiri wọn ó ṣe lè di ara wọn méjèèjì ó wá rí bí triangle minna iyati shimal láti ẹgbẹ́ òsì hatta la yumakkinu ahadan tí kò fi ní rọrùn fún ẹni kankan min istiqbal qablihi láti dájú kọsàrí ànábì intaha ọ̀rọ̀ ìmọ̀ fúrútù fi parí náà lẹ́ àmọ́ ń ṣàlàyé fáwọn èèyàn pé àwọn èèyàn tán máa ń fi sàárẹ́ ànábì iṣẹ́ rẹ̀ odó ni odó ni èyí máa ń sọ̀rọ̀ pé ìwọ́n tó bá fẹ́ ta pálí sún náà dákùn torí ọlọ́run gbìyànjú máa kà síra wọn máa kà tiẹ̀ náà wọn ò ti tiẹ̀ náà tó nǹkan àwọn máa kà ó kó tó wá máa kà síra lùsùn náà fúnra ara rẹ náà lòdù ló máa kílẹ̀ sí ọ tó bá ń kà síra omi ó máa fi rà sí omi sí ni pé ah àti àgbákùtì ọ̀tún tó bá inú lọ yín ẹ wo lánàá ìmáàmù kan wọ́n láwọn ra síra wọ́n ní pé ìmọ̀ ń sọ̀rọ̀ rẹ pé sọ̀látùl fàtí ní pé àmọ́dá ti dání ló ju kùránì lọ pé tó bá ka sọ̀látùl fàtí ó ju kọ́ ka kùránì 6000 lọ kí mo sì lọ́wà nínú ìmọ̀mù rà pè mí pé ẹ̀dá ọkùnrin àwọn wà lọ́jà ń bó ní àwọn fẹ́ rà tíra báyìí wọ́n ní page kí ni mo ní page fifty seven torí lè débi tó wà níbi tọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ nu wọ́n wá ra tíra yẹn wọ́n wá mú wá bá mi dálé àná bọ́n ah! mo ṣe gbà á mo sì fifty seven mo ní a ah, kò sí mẹ́ àmọ́ dá mi lójú pọ̀ wà mẹ́ so mo ní ìmọ̀ ayé wò mo wá gbélé lánàá mo lọ lé wò mí pé tọ́bọ̀ àti ẹ̀ yàtọ̀ wọ́n ṣe òun ní haṣíà ni wọ́n ṣe òun tó mú padà rí lálẹ́ àná ìgbà tí wọ́n tún wo rẹkẹtẹ tí tún wo ìgbà tún rí àwọn míì lọ pé ah ah hee hee àdéhùn báyìí tó pọ̀ mìkínì tó báyìí ọmọ rí àṣírí aburú àwọn oníbídí àṣírí tó bá ṣe ká síra wọn yà sí aburú tẹ tó ń bẹ́tẹ̀ tó fi hàn tó yìí ah so tó kí wọn ò bí wọn dá kọlọ̀ lé sọ lórí rédíò wọn ò bí wọn dá ipé kọlọ̀ lé sọ orú ẹ̀ lé rédíò ìsìn bẹnu síra wọn kí ni ń bẹ nínú síra ti alùsùn náà tà lè sọ síta bóyá ní pé yóò tún máa wọ pé à ah, sí òdodo tẹ tó ń bẹ báyìí lẹ́tọ́ wá lẹ́ẹ̀ ẹ̀ tó ṣe é débi ẹ̀ sọ débi eléyìí kí wọ́n á jáde sí wọn ẹ lọ lè wú sáré ẹ wú sáré wọn ní kí ló dé ẹ mọ ẹ mọ ẹ mọ sí ikú sínú mọ́tàlá sí wọn ní ẹ̀ ẹ̀ mọ́tàlá sí ọ̀nà ti yẹ ìpínlẹ̀ yìí tí a pẹ́ nìkan bẹ́ lára bẹ́ẹ̀ báwọn ẹnìyẹn ti kú láyé lára àwọn bíbí àwọn kọjọ́ sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí sí tó ń ka gbogbo ẹ̀ lóye láyé yìí kò ní bá wọn sọ orúkẹ pé ẹ lọ sí ẹlọlẹ ẹlọlẹ owó sàárè ẹ̀kẹ́ mọ́kìrún àbí ẹ̀yẹlẹ́ mọ́kìrún sàárè òun gbọ́ takùn pẹ̀ gbọ́dọ̀ kírun ní mọ́sálásí mọ́ ni tó takùn wọn ni torí kí ni òun ti kà á ó ti yé gàgà sọ pé kò sẹ́rì kankan bí iṣẹ́ ni yín sọ yìí so òun ni pé ẹ̀wọ̀n náà la kéwú débẹ̀ fún ara wa yìí lónìí náà ni kí o máa mú tíra àwọn afẹ́sìn kí o máa kà á ọ̀nà tó ti straight jù láti fi gbọ́ súnà lẹ́sọ̀ ọ̀gbọ́n sálàmù àti láti fi súnà lẹ́sọ̀ sálàmù jòkó tí ò ní sí pé òun nílò lẹ́ni design ó sì lọ lẹ́ni design mòdù wa láti rí lọ́mọ yìí dé ọkàn lọ lẹ́ni design topic wa fúnra wọn wọn máa fi bú àfà lágbájá wọn fi bú àkàlà sọ́lẹ́gbẹ̀ wọn fi bú àwọn jẹ̀mọ́ lágbájá wọn fi bú àwọn jẹ̀mọ́ tí wọ́n bá ń sí báwọn yòlé láti bọ̀ tán wàláì láti pé ebú ní ma bú wọn pé eke ní ma bú wọn ni wọn ní òní láti bọ̀ tán torí àníbi sọ̀rọ̀ sọ́lá mà lẹ́nu náà yẹ kúrò ní muslim ṣàtàmàn wàlẹ̀ là àná mùsùlùmí yẹ e jẹ́lẹ́kẹ̀ ebú mùsùlùmí yẹ e jẹ́lẹ́kẹ̀ pè wọ́n ní kí ló kú sẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ní èpè nítorí pé mo fẹ́ bá alágbájá wí àmọ́ tíra náà là ń kà yìí fọ́tí ìpìlẹ̀ jì so kò rújú kìí ṣe tíra tó ṣe pé á ní pé bóyá kìí ṣe tíra kan tó mú àbí tíra tí tẹ́tẹ́tẹ́ pé ń bọ́lá ti tíra léwé funfun léwé funfun kọ́ léwé dúdú rẹ̀ léwé pupa náà bẹ́ tíra tí ẹ wò Imam Qurtubi la tó kó ti ọ̀rọ̀ wọn yìí ẹ́ ipe nǹkan wí nípa ọ̀rọ̀ yẹn ipe gbogbo ẹni tí bá ń sọ ìpè sẹ́yìn sàrí ànẹ́bì sàrí ànẹ́bì tipẹ́tipẹ́ wọ́n ti sàkíyèsí ó lè kírun láyé orí òun kírun sínú àbíkọ́ wá ní mọ́sálásí ànẹ́bì ẹ̀yìn sàrí ànẹ́bì inú mọ́sálásí ní wà ọ̀yẹ́ sì kírun lẹ̀ gbogbo ọ̀nà tí òfin ní ṣẹlẹ̀ wọ́n ti di tó kọ́lọ̀ kọ́ ṣe àṣàánú fún wa ó ṣe àlékún àgbóyẹ̀sìn fún wa jù báyìí lọ tó ní pé ẹ̀dàkùn tó ìsọlẹ̀ kan àwọn sàárè ti pọ̀ nílọrin sáré ti pọ̀ ńlọrin àwa lè máa ń mà pípé nǹkan yìí pé kò bófin ọlọ́wọ́ bá mà àwọn olùkọ́ àwọn pàtàkì wọn ni ọlọ́run ni wàláyé eléyìí ò sí níbi pàtàkì وما الفخر بالعزم الرميم وإنما فخار الذي يبغي فخار بنفسه kí ni fáàrí tí a bẹ́ fi egun egun tí ń bẹ nínú sàárè àbáwọn àbá ìsún ìṣègùn ni ẹ gbé wọn kalẹ̀ kọ́rùn sí yìí síbẹ̀ lè gbé wọn kalẹ̀ ẹ wọ́n kú ò kọ́dà ń tọ́ ẹ pọ́n dájọ́ wípé ẹ mọ́ sí ìrúnjọ mẹ́ta gbà tó di pé ń wú tẹ́sí sí ń kú gbùrùgbùrùgbùrù tán sí tùràrí sí tùràrí wọn gbé nǹkan wọn lẹ́ ńgbà tó yá wọ́n gbé lẹ́wọ̀n rí mọ́lẹ̀ kò sí fàárí kan tí ẹ máa ń fòkú ṣe alẹ́sọ̀ sọ́nà ń sọ pé ẹ máa fòun gan ẹ máa fi hun ẹ máa wà dẹ́kúdẹ́wò mi sàárè wọn alẹ́ yìí ń sọ lẹ́yìn ká alẹ́ nìkan tá a ní ẹni ọlọ́run wọn wòlíì ni wọ́n nìkan ta ló kọ́ sọ wọn pé wòlíì ni wọn n tí ọ̀dọ́ lójú tọ́ọ̀mà tí o tí èpo yí ọ kìíní sábà yìí anẹ́bí tó pẹ́ ni ọlọ́run gẹ́gẹ́ anẹ́bí ọlọ́run ni gẹ́gẹ́ ní sọ́fà yẹn pẹ́ mọ́ àdánwò eléyìí wọn lè sàárè ni sómi pé òǹkàlùkù náà ló gbọdọ̀ kọ́dà fọ́tò ordinary fọ́tò wàláyé ó lè dìjà kújà mẹ́rin lọ́wọ́ náà ni Sheikh Jafar ìgbà táwọn ní Sudan nígbà wọn Sheikh Jafar ìgbà yẹn lọ́ọ́ fi sáláìsì àwọn kan wá ń sọ pé àwọn ń dárò Sheikh Jafar táwọn jẹ́ àwọn ní Sufi ọkọrin fún ọwá gbé fọ́tò rẹ̀ sí ẹnìkan wá jẹ́ onísùnà wá ń takò pé ṣé ń tó ṣe yìí ṣẹ́ni yìí dandan fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ òun náà ra pèsè sí ẹ̀mọ́ náà kọrin wá pèsè sílẹ̀ gẹ̀ pé ní tọkùnrin tẹ́ni yóò ọ̀rọ̀ ló ń ṣe ó ń torí ẹni yìí ó ti dìídì sọ́ọ́rí pé níbi lẹ́kṣọ̀ ni pé gbogbo ẹni tó bá ní píkṣọ̀ ń lọ́wọ́ tó láwọn èèyàn fẹ́ràn rẹ̀ gan ní Kánò kí gbogbo ẹni tí fọ́tò wọn bá ń bẹ́ nílé rẹ̀ àbúlé gbogbo yányán ẹran lè fa ya ni wọn fẹ́ rí mọ́ ó ní tó kíyèsí fàfún súnà sí ni tó lágbára tí sáfà súnà gbẹ́gbẹ́ ó ní gbogbo ẹni tí fọ́tò wọn bá bẹ́ nílé rẹ̀ àbí wọn bá ní lọ́wọ́ àbí wọn kọ́ lọ lè yá kódà kàlẹ́ndà gbogbo tó bá pé tó bẹ gbogbo yẹn lọ lè yá o ó ní sí wọn gbọ́njọ́ òun ti ẹni yìí ń sọ ọ̀wá ń gbé fọ́tò rà sí òtí ẹ̀ wọ́n kí wọ́n náà yọ́n sọ̀rọ̀ ẹ̀kọ́ ya ni so òun ni pé fọ́tò gan o lè dá wàhálà kalẹ̀ kátó wá ní à ń lọ sí ibi sàárè ìdákùn nítorí wá lè pin gbogbo yanyan yìí òun náà ni kó kálukọ́ máa di òkú lọ sí tẹ́ bàtọ́ bá gbé òkú ẹ̀dàkùn ṣẹ́kù mẹ́dínà ní ìsìn rahimahullah ẹ̀dàkùn tá ló mọ ní tọ́sí bàbá sí tá ló mọ ní tọ́sí sí tó bá àfà súnà sí máa ń rí nù tó tẹ́ náà nìkan ni gbogbo àwọn tó bá jìyàn jàǹkàn jàǹkàn bó jìyàn jàǹkàn tó bá gbé lọ tẹ́lẹ̀ ẹ̀ ní mo lórí gan sí sí bẹ́ẹ̀ ti ẹ̀fẹ́ sí wọn ò ní rí ṣe àbúgbàtẹ tẹ kalẹ̀ tẹ gáì tẹ fi rin sí tẹ fi slide sliding glass nínú sáré ac sardines lẹ́sì náà ni mi ò tí ì rí pé ni fífánù nílùú lọrin wọ́n fi sàárè wọ́n fi fánù sí sàárè o wọ́n sì lẹ́ta ìsìnmọ̀ wà láàyè àzùn mú fújọ́ ara lórí báyìí ni wọ́n sì wá fi kọ́tìnì sí tí ọmọ ti kẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ وكوكو جوا جنسي وسبب يبو هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم اخوي هو هو سن يطري ولا تطري وداكي وي يو تو تو كو ابي على الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعده inú àwọn àdìọ́kan yorùbá iná ni eléyìí wà nìkan sọ pé tí òwò aláǹtakùn bá kọyàn lójú ìdíwọ́ ni àbí ìbínú ayé ni oníkan ẹgbẹ́ nǹkan gbogbo eléyìí kò sí ibi tá a lè fi rọ̀ mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn sí ta lè fi mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun gan mélòó gan sára ń takùn gangan lè dìsọ́pù àrísìkí yàn sára ń takùn gan òun gangan fúnra rẹ̀ ní sọfá kí ló lè ṣe nínú gbésí ayé ọmọ ẹ̀dá mẹ́nìyàn ká tó wá ní òwú rẹ̀ wọ́n ní pé gbogbo àwọn àdéhọ́kàn yìí àdéhọ́kàn rẹ̀ bọ́ ni ẹni tó bá nírú ẹ̀ lẹ́nìí sára takùn bá kọ lójú òsì gbọ́nù gbọ́n mọ bá tiẹ̀ ń so gbọ́nù kọ́lá lómi ẹ̀ mọ̀ wò ṣètọ́ ni wàá máa ń ṣe nǹkan míì lọ́sọ̀fẹ́ lómi ó lè níbi tí ò sí lójú ojúfò báyìí alátakò ó sì máa kọ́ òun lójú ìmájì òun ìmájì rẹ̀ ní nígbà tí sọ sí ọ létí náà ní tó nǹkan kan irọ́ ní nígbà alátakò wà lójú títí yóò àwọn ọkọ̀ lójú kí ó ti wọ́n lọ́nà sí ìfún ọkọ̀ lójú irọ́ ní so tó bá tẹ̀wá ṣe bá hun sí àwọn òbí láì nínú ṣe ìtọ́ ọ̀nà yìí kó káàkiri kò gan bá tiẹ̀ lọ so kẹ́ni kan wá ní ọwà ní kìnnìkan irọ́ ní ń jẹ́ ọlọ́run kọ́mọ́ ṣáà sànú fún wa wallahu a'lam. salaamaleykum. maaleykum salaam. salaamaleykum tula. maaleykum salaam. ẹ dákun sáré ṣé tí wọ́n bá fẹ́ kí n sí òkú lára sáfù èrò ni ó tọ́ yẹn kọjá mẹ́ta kọjá márùn-ún kọjá méje kọ́sàmọ́ kọ́mọ́ tó lọ bẹ́ẹ̀ àmọ́ kó wá kó wá kéré jù pé àwọn ènìyàn tó fẹ́ kí ọ̀pọ̀ kí wọ́n fọ́nra wọn sí sáfù mẹ́ta tó wọ́n mọ̀ àwọn ààrẹ torí hadith wà fún bẹ́ẹ̀ ìgbà tí alẹ́ sọ́lá fẹ́ kí wọ́n sí kíní lára al-Najashi sàlẹ́sì ní mẹ́rin bọ̀kọ́lá tó Muslim wọ́n ni wà já ẹ̀lá kẹ́ni sọ́fà wò fẹ́láta sọ́fò sáfù mẹ́ta nínú àdáyé káwọn tó wọ́n mọ̀ àwọn ààrẹ náà Assalamualaikum officer. Can we use a cream that it is that is everywhere that its ingredient contains alcohol? Is that in law? Tó ẹ pé cream ni tí wọ́n sọ pé ó ní alcohol àbí ẹ̀yìn eh, tó ní alcohol yẹn ní pé lọ́fíńdà ní tó dáa jù òun náà ní kéèyàn ó wá ìmí tí òun ní kéèyàn ó lò. Bí wọ́n á wá fún alákòjú yìí bóyá èèyàn ní cream yẹn nílé èèyàn padà wá ti fi test pé kéré ní alcohol bóyá èèyàn wá ti sọnù àbí pèjú tó wáyá èyí tí wọn fẹ́ lò ọ̀hárí tó wọn ní alcohol ẹgbẹ́jọ́ pọ́ tán òsì rà mí ìyẹn lọ́wọ́ rí so irú yẹn tó pé irú ẹni yẹn wá nítorí pé bóyá ẹni tó ní bọ́dí ọ̀dọ́ ni ìṣípàrà rẹ̀ mọ́ ọ́n tí ò bá ti cream tó irú yẹn kò sí tí ó burú bẹ́ẹ̀ pé kó lò àmọ́ èyí tó dáa jù òun náà lè kí èèyàn lò ní tí ọba ní alcohol yẹn bí mo fi ní pé kò sá burú yẹn kó lò ní tí wọ́n ń sọ pẹ̀lú alcohol yẹn àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àwọn oní sáyẹ́nsì wọ́n ní kì í ṣe bí bóyá ọtí gẹ́gẹ́ ni ipe context yẹn ni pé kan ni ní ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé ó kí yẹn kàn ṣí àwọn orúkọ ni kì í ṣe pé ọtí gẹ́gẹ́ iná ni wallahu a'lam náà. Assalamu alaikum. Is networking business acceptable in Islam? One pays certain amount and look for order to join in, to join in, to, okay, to join in order to get returns. Wọ́n ní pé bí àwọn iṣẹ́ náà ṣe àbí àbí kò ní pé networking kìíní kódà ó rújú pé tó bá ti rẹ́ nìkan wá ìgbà wọn wà tó gba ipò tí wọn gba iṣẹ́ àlẹ́ rẹ̀ tòun táwọn afá sọ nípa rẹ̀ náà ni pé òun yẹn òun tó rújú ni ó rújú bí wọn jìnnà sí tó bẹ́ẹ̀ ni àwọn general division tó bá ti mú yàn wá sí ló ṣe máa ló ṣe máa ní grade sí ìyẹn ò sí nínú mọ́jẹ̀mú òwò tó bá ti mú wá ni òun ṣe wá máa wá gba kùtì kódà tó wọ̀ bá sí mọ́ ó sì máa gba commission lórí àwọn ènìyàn ní òfin ṣe òun kò lọ́gbọ́n ẹ̀ ń jìyà fún kò kọ̀dá wọ́n wà ẹ̀. Assalamu alaikum. Is it sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam that the daughter said that my mother let me know for the time for you so you will pray for me when I wait when I need am maybe is Because Ruby uh, is going to the husband's house at Mecca. Tó bẹ́ẹ̀ ni mo ṣe rí gbọ́, ó ní pé bóyá kí ọmọ ó kúnlẹ̀ fún ìyá rẹ̀ pé kó ṣàdúrà fún un, àbí kúnlẹ̀ fún bàbá pé kó ṣàdúrà fún un. Ọ̀rọ̀ ìkúnlẹ̀ ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà. Kàbí kúnlẹ̀ ká ṣàdúrà fún kò ní ìdí. Ṣé ó dàdúrà sí lọ́pọlọ ni? ìlú náà gbọ́dọ̀ lọ́nà ó yẹ kó ní kó dúró gan-an mọ́kè lọ́wọ́ bá wà bọ́ọ̀lù lọ fẹ́ sàdúrà sọ́dọ̀ rẹ̀ bí o bá dé kó lọ fẹ́ kó fẹ́ tu sí lérí tí ọ̀rọ̀ wọ̀n pé àbí kọ́ bọ́bẹ̀ lọlé ọkọ̀ kí òní bóyá kúlẹ̀ kájàjọ èyí wọ̀n sì kankan sàdúrà nọ́mà bí ọlọ́wọ́n fi ọṣẹ kò ń gẹ́ ọlọ́wọ́n fi ẹ̀jẹ̀ kó dùn fún ọlọ́wọ́n jẹ́ kó sí lóṣìṣẹ́ tán so àdúrà ti kúlẹ̀ kò di ẹ̀jẹ̀ wọ́n rárá so wọ́n lọ ọ̀rọ̀ àyìn náà àbí kálórí kan sàdúrà fún kọ́ ìṣòwò àtẹ́rí bá ń gbà wọn ìlú tó wá ká súsú wọ́n yẹ àmì àmì kí wà ká ojú à ẹ̀dá òkè lọ́wọ́ ká dúwà pẹ̀lú ìká súsú nǹkan ìntánẹ́kọ̀ ṣe tó wà kí bá jẹ̀ lẹ́sà dúwà fún yàn sí tẹ́wọ́ ẹ̀hẹ́ iná làlẹ́ ní àdàmọ́ ká súsú kákó ìgbélé wa di àwọn kákó àtúnba gbélúgbélúgbé àbẹ́ àtúnkú ẹlùmí ò fẹ́ ìmọ̀ fẹ́nu gúnlẹ̀ gan tí bá ń sàdúrà fún un kọ́lá ìlú yóò tún sí fìlà ìdàkùn sí àdúrà wa ń jẹ́ omi tí ń wọ ọpọlọ ẹni àbí gbogbo àṣàkáṣà tí ọ̀dá àṣàwọn aláwo àwọn ẹlẹ́bọ àwọn ọmọ ní sífìlẹ̀ sífìlà rẹ kásúre fún ọ sífìlà kásúre fún ọ ẹ̀rọ lórí lẹ́yìn ìkòríṣẹ́sà mùsùlùmí wọ̀lá àbí ẹ̀rùtẹ́ tó bá sì lẹ́rìí fún bí táwọn ẹ̀sọ̀ sọ́lá ń sàdúrà fún yàn táwọn sàbí tàbí sífìlà fún rí àbọ́tú láwà ní wọn gbàdúrà lọ́fẹ́ wọnú ọpọlọ wa lọ yìí ọlọ́run kan sànú fún òun ọlọ́run tó kò sẹ́rí fún yìí rárá nípa tẹ̀mọ́ ni kò sí ẹ̀ ní kò sí kúrà kò sí nípa ọ̀rọ̀ kò ní í ṣe pẹ̀lú àdúrà ẹ̀rọ Please tell us if there is food or there is not, there is what for Muslim or Islamic scholar okay, to be having debates with Christians and religious um, and with others religion. Please give give us a proof support. Give us a proof support it or oppose it direct from the Quran now. Naam nípa pé kí ọmọ ṣe nìkọ́ṣ àbí debate pẹ̀lú Christian abẹ́lẹ́sìn mi àbí pẹ̀lú ẹni tí kò kí ń ṣe onísúnnà tí tó burú kí ìyẹn ó ṣe debate pẹ̀lú èèyàn kí o ṣe lòdì pẹ̀lú èèyàn tí kò tó tọ́ ẹni tí o ti ẹ̀sìn lórí òdodo láti fi ní àníyàn pé mo fẹ́ kí ẹni kí òdodo wọn hàn sí tó tó burú mẹ́ nínú Al-Qur'an tí mo bá ń sọ pé wala tujadilu ahlal kitabi illa billati hiya ahsan olúwa ni ẹ má bá àwọn kírísítẹ̀nì àtàwọn jìnnà ẹ bá àwọn jìnnà ọwọ́ àti ìṣẹ̀sìn náà sí illa billati hiya ahsan ọ̀nà tó gbà tó dáa tẹ́bà tẹ́ bá wọn jiyàn ẹjú kó jẹ́ ọ̀nà tó dá láti bá wọn jiyàn nínú kọ́mọ́ ti pé ìyàn tó ṣe pé ẹ mọ̀ wá padà máa bú wọn ẹ búra yín tẹ́ bú wọn táwọn ọmọ bú yín àà wọ́n jù kó débẹ̀ olúwa tó ní wọ́n jẹ́ dilhum billati ya ahsan bá wọn jiyàn lọ́nà tó dáa so àwọn àyà yìí jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn tó ń jẹ́ kìfìrí gan-an ìyẹn lè bá wọn ṣe ìfàǹfà àwọn kọ́kọ́ ìjọ́ ọ̀nà tí lápọn lé nínú tí o lè tó bóyá ẹ máa wá bú wọn táwọn máa bú ọlọ́run tó wọn sọ̀rọ̀ kọ̀rọ̀ fọlọ́run a wọn bá wọn dé irú yìí wọn. àbíyàn jẹ́ oní dédé àná títí tó burú àpèjúwe pọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sìn ti Imam Ahmed radiyallahu anhu aw rahimahullah ọba àwọn tó jẹ́ àwọn ṣíà ọba àwọn àwọn rọ́fíbọ̀ ọba àwọn ṣìmùnà pàṣà so ẹnìkan tó ń jẹ́ jahmiya ìmọ̀mọ̀ àmọ́mọ́ eh, ahmed ọ̀njọ́ ọba ṣèmùnà kọ́ṣà ó sì gbé mọ́lẹ̀ tọ́lọ́ sí ìlú ní sábàbí ìfọ́tọ́ padà kú níbi àkọ́jà burúkú yẹn wọ́n rẹ̀ ní kò sí tó burú kábà súnmọ́ ṣe ẹ̀lá eh, ìmáàmù Ibn Taymiyyah rahimah ọmọ ń bẹ́ẹ̀ lọ́sàrù súnà wọn lọ́sàrù súnà kan nínú manhaj súnà wọn manhaj súnà tí wọ́n ti lórí ọ̀rọ̀ wọn ṣíà tí wọ́n bá àwọn kan ṣe mùnà kọ́ṣà débi pé àwọn yíhun àwọn ìgbà tó jọ fà tán tó jọ fà tán wá ní ọ̀dà káfílẹ̀ mẹ́rin tó wà lóòrùn nínú wa á dáná kalẹ̀ á jọ kó sínú náà táwọn bá kó sínú náà tó ọba jó tí táàbá jóná á jẹ́ pàwọn òdodo tí wọ́n bẹ́ẹ̀ lé wọ́n bẹ̀ bá jóná á jẹ́ pa ṣé Islam tèmi àwọn sọ fún wọn pé òkè sílọ́fẹ́ sọ̀nù níbẹ̀ ni síwájú ká tó dáná ẹ dáná kalẹ̀ wọ́n á dáná kalẹ̀ síwájú ká tó bọ́ bẹ́ẹ̀ bàtọ́ dáná kalẹ̀ tán ṣéèkì ní ẹni kọ́ wọlé rẹ̀ kọ́ wẹ̀ tó bá ti wá wẹ̀ tán kó bọ́ sí olóòrùn street wà ní àárọ̀ òun níwẹ̀ o ọ̀tọ́ bí ilé para ẹni tí lè fi jó èèyàn bẹ lára rẹ̀ tó gbogbo àwọn kílíẹ̀ ní ó fi mọ̀ pé èèyàn máa ń bẹ tó bá jẹun ní dídá èèyàn máa ń bá ṣe mùnà kọjá láti ṣe kó fi kó nídìí ìrọ nídìí àdúgbò ìyẹn tẹ tó sànù rẹ̀ gan ni abdullahi ibn abbas radiyallahu anhu ń gẹ́ gẹ́fúra rẹ̀ lọ lè bá àwọn khawarij níbi tí wọ́n ti lọ lè di àtìpó sí tẹ́tí jáde báwọn ọba àyè ṣe mọ́ abdullahi ibn abbas wà lọ lè bá àyè pé mo fẹ́ lọ lè bá wọn àyè radiyallahu anhu ní wọn mọ́ lọ lè bá wọn ọ̀dà kù ni wọ́n pọ̀ ọ́ abdullahi ibn abbas ni mo parí ìyẹn dáadáa lè ní allah ó ní mo dá everybody ó bí pé bá lọ́dọ̀ wọn gan mo ní ọ̀dọ̀ lọ́dọ̀ wọn ó sì dọ́dọ̀ wọn àwọn náà sì pọ̀ lẹ́nu sọ pé áá yà ẹ̀ mú rasul lẹ́sọ̀ bá wà sọ́dà wọn ọmọ ìgbà lẹ́sọ̀ bá sọ́dà mi kí ló dé sọ wọ́n sì dọ̀ sí wọ́n ṣàlàyé fún pé wọ́n á bí wọ́n pé tó wà báyìí fún ni pé mo gbọ́ pé ẹ̀yin sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ kí ni nǹkan tí ń ṣe ń gàgà kí ni ń rí lójú ẹ máa bá ń rí lójú kì í ṣàlàyé fún yín sọ wọn wá sọ báyìí yóò sọ fún ọ pé tó ti clear wọ́n ti clear mi kọ ẹ̀bí yóò lẹ̀ wọ́n tún sọ ní o tún sàlàyé fún wa láti nù kúrọ́ láti nù àdìsá mẹ́tò ti clear ọ̀nà ti clear láàrin àwọn bíi six thousand ó kó àwọn four thousand kó mbẹ́ mílíọ̀nù náà tẹ̀lé sọ̀nù pé kí wọ́n bá oníbẹ̀rẹ̀ kí wọ́n bó oníbẹ̀rẹ̀ sọ̀rọ̀ kò sí tó burú mẹ́ ṣé wọ́n rí àwọn ẹ̀rí kan mẹ́ ẹlòmílẹ̀ wọn ní à kíkọ́rọ̀ àwọn afọ́rọ̀ àwọn sálàfù wa ń kọ́ tó sọ pé ìdá sálàkà mo fẹ́ yóò fáì jan fásitì fáì jan ọ̀gá yàrá àbò pé tó bá rí oníbẹ̀rẹ̀ àti bá ń bọ̀ láti nìkan bí agbábùnmí àbí táwọn àwọn sálàfù mi ni pé ìdásẹ̀mí ìtẹ̀lẹ̀mọ̀tẹ́lẹ̀ yẹ́kọ̀ọ́ alukur'an fàǹkìrù àní tó bá gbọ́ tó níbi díà bá fẹ́ ka kur'ani sá mọ́dún tó sí rẹ̀ tó ń bí díà yẹn táwọn afáàn sọ ni kó ń bí díà dípa rẹ̀ ọ̀ká tí ó kó bọ̀ òun náà ń sọ àbúbí díà tó wọn náà mọ̀ pé kí ló fẹ́ wí ń kọ́lẹ́kọ́ ni tòkòsí tó burú mẹ́rú ẹ̀ ní gbogbo àwọn táwọn sálàfù táwọn sọ yẹn so gbogbo ẹ̀ náà á rí pé ó ní ìlà ó sì nílé pàtàkì àmọ́ tó kó dá nǹkan kan mà ẹ̀kọ́ yóò tí ì jinlẹ̀ wọ́n á sọ pé ọmọ bá gbìyànjú jiyàn tó wá pàdé onídìí àkọ́kọ́ kan da nǹkan lẹ̀ ní bá ń sọ wọn pé ẹgbẹ́ sí ní ẹgbẹ́ pàtó wọn náà nìyé ah wọ́n láì ah ó sì wá fún mi àwọn èrí kan wọ́n láì ó sì wá ń gbà òun lọ sọ́dọ̀ tó ń náà tó ṣe kí ni yóò kápá rẹ̀ bá ní kíríkà ní sẹ́ yọjú sí láàfà lágbájá ah, tẹ́ bá lè yọjú sí tọ́ ìdí òun ní tẹ́lú ṣe nù àwọn kí wọ́n ní àgbémbó bídà ṣe bídà ìmúnápọ̀ṣà ah, kìí ṣe bẹ̀rẹ̀ tí láàpọ̀ báwọn náà tó wọ́n lọ wà ẹ̀ Is it good for a man to be praying alone when he found out that the man and his environment area or area dwelling leaders. tí èèyàn bá rí pé ìmáàmù ti ń bẹ ní àwùjọ yẹn ó ní bẹ́dà àbá ni wọ́n tí bẹ́dà yẹn ọ̀bá jẹ́ bẹ́dà tó sọ wọ́n di kékeré kí wọ́n bá wọn kírun àwọn tó aké bídíà tí wọ́n ń ṣe bídíà tó sanwó di kèfèrí ni kíyàn lọ síbò mí tó wá ṣe pé gbogbo àdúgbò yín bó ṣe wá rí náà nù o rẹ̀ nìkan tó sẹ́pẹ́rẹ́fẹ́ nìkan nu wọn tó tó wá ń bẹ̀ ni pé asọ́rọ̀ ibùdó mọ̀sán kan wá ń bẹ̀ tó ní pé táwọn èèyàn bá yà kóyà tí wọn ò kírun lásìkò rẹ̀ má nígbà tó bá wọn náà ń kírun ó ní sọ́ọ̀lì fi baitik kírun lè rẹ̀ náà waj'al salataka ma'ahum nafila wa fi riwayatin subha kọ́ wá sọ ìrun tó máa kí pẹ̀lú wọn òun èdè náfìlà kọ́lọ́ máa kí ní náfìlà pẹ̀lú wọn. sàmọ́ ìwọ́n ti kọ́kọ́ yanjú ara rẹ̀ lélẹ́ so the last option tí yẹn ní náà nì wọ́n kọ́ àjòkó ìgbé a èlé lọ mọ́sálásí kankan èsì ní èlé èlé ìmọ̀ dáhùn ní kí n lé ni àbí tó bá ti kí wọn tán ìwà kíte ni àtọ́ bá ti níbò míì tí wọ́n ti ń kí gbábẹ lọ ọ̀nà méjì níbẹ̀ wọ́n lọ bọ̀ àárín náà. salaam aleykum. salaam lásìkò. ṣé ó dáa kí ọkọ àti ìyàwó máa kí ènìyàn máa papọ̀. n tó dájú n tó dájú fún ọkùnrin náà ní kọ́kọ́ ní sí mọ́sálásí àgbà tó bá kírun jàmáà mọ́sálásí tán ó lè tó padà sílé ó lè tó wá tó kí jàmáà fún àwọn ará rẹ̀ kó ṣe ìmáàmù gẹ́gẹ́ bí Mu'az bin Jabal bó ṣe máa ń ṣe والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك